ara ìlú ara ìlú egungun mi ló ń fọn. ẹ̀gbọ́n mi ló pa mí sí pápá ògbódòdó mi lọ ara.